sọ̀yìn àti kèfèrí kí bá ti mà lọ́dọ̀ àwọn tó tẹ̀lé súnà nígbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìgbé ẹsẹ̀ téèyàn bá dá tí ò bá tó bá jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí ó sì jọ́kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tí sọ ní di kèfèrí dídá ẹ̀ṣẹ̀ yẹn ọ̀sọ̀ yẹn di kèfèrí Allahumma illa ìdá tààlà olùmọ̀sílẹ̀ àyàfi tí mùsùlùmí bá sọ pé ọlọ́run ti sọ́lẹ̀ tọ́fọ̀ ìgbà náà ni wọ́n di kèfèrí wọ́n náà kí ẹni tó tọ́ka nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá wọ̀nyẹn kí ẹ lè kókó lọ àgbójà lè ṣe zina àti sọ pé lọ́dọ̀ àwọn ahlẹ̀ sunnah wal jamaa ńlá kúdáyìn kò sọ ní kèfèrí. bẹ́ẹ̀ kó wọn mú mìíràn قد يصدق عليه اسم الإيمان المطلق وقد لا يصدق عليه ذلك ó ti ṣe pé mímọ̀ tó máa ní àwọn ẹ̀dá ni múmìnì kò nà ọwọ́ kan. nígbà míì ìjọba ti ń ta ni múmìnì ó lè lọ́wọ́ rẹ̀ wà náà kí ẹsẹ̀ tó náà yàn sọ́ di yàtọ̀ síta ni yàtọ̀ sí àwọn àwárí táwọn sọ yìí pé téèyàn bá ti lè dá ẹ̀ṣẹ̀ ńlá kan pínrín èèyàn di kíni èèyàn di kèfèrí wọn ló dáàbà lẹ́yìn yẹn tóbi náà wà rẹ̀ wọn tó bá túbọ̀ náà rò nígbà tútù bá rẹ̀ wọ́n ń máa dà kánà khalidan mukhalladan fi náà tó bá ti kú yóò máa bẹ nínú nágbére kété yàtọ̀ sí àwọn. mọ̀tẹ́sílà èyí ti mà kíkẹ́ àwọn kàwárí dì yẹn ẹni tó kọ́kọ́ yọjú nínú wọn láyé anabi wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni ẹni tí wọ́n pè ní Dhul-Khuwaysira Dhul-Khuwaysira yìí anabi wa Muhammad. wasallam wọ́n wà lójú ogun kan wọ́n wá pín èrè ogun wọ́n pín èrè ogun yìí ìnìdó kòwé ìṣèwà tó sọ fún àlejò Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ ya Rasulullah tẹ́tọ̀ bá ilé òjíṣẹ́ ọlọ́ọ̀ subhanallah anabi ni mẹ́ńdẹ̀lẹ́dí yá àdìlù ìdálẹ́ yá àdìlù rasulullah sallallahu alaihi wasallam tálẹ́ni tí ọba tún ṣe dọ́gba nígbà tí anabi wa Muhammad sallallahu alaihi wasallam ọba tún ṣe dọ́gba mọ́ sẹ́nu túmọ̀ ọ̀rọ̀ yẹn túmọ̀ rẹ̀ ní kété bọ́lọ̀ ti gbé anabi kalẹ̀ fún wa ní nǹkan àwòkọ́ sẹ́nu máa ń ṣe dọ́gba àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ṣe kíni àmọ̀ ṣe dọ́gba tọ́nà bí ọ̀gá ti lè ṣe dọ́gba fún yín tẹ̀kọ̀ owó aná kọ́ àní ṣe dọ́gba mọ́ nítorí lọ́kọ́lọ́kẹ́ àná lọ́kọ́ bí ìrọ̀kọ́ rẹ̀ láàyè uswatun hasana ipe ta lẹni tí ọ̀gá tó ṣe dọ́gba mọ́ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam ọ̀gá ṣe dọ́gba. báyìí ni Umar àdéhùn yẹn bẹnu Sahih Bukhari àti Muslim àbí Bukhari báyìí ni Umar radiyallahu anhu ó ní ya Rasulullah i'zan dari baru ẹ yọ̀ǹda fún mi kí n bẹ́ wí rẹ̀ dà. anabi sọ̀rọ̀ wá àti sọ̀rọ̀ wọn ni dá àwọ̀ ẹ fi ilẹ̀ ju ẹ̀ sí. nítorí min yọ òrùjù mi ń gbé ọ̀gbẹ́ ìhà àdá. láti bàràbàrà di eléyìí. ọ̀hún تحقرون صلاتكم عند صلاتهم وصيامكم àyíǹda sèyàmìyàn àwọn kan jáde láti bàràbàrà àdí rẹ̀ láwọn èèyàn kan tó ṣe pé ẹ máa fojú di ìrún yín lẹ́gbẹ̀ẹ́ ìrún tiwa ẹ sì máa fojú tẹ́ńbẹ́lú àwọ̀ ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ àwọ̀ ẹ̀ tiwa yakhrujuna min ad-dini kama yakhruju as-sahmu min ar-ramiyya wọ́n máa jáde kúrò nínú ẹ̀sìn fẹ̀sìn sílẹ̀ gẹ́gẹ́ bí ọba tí ṣe máa sá kúrò lára tẹ́rìn tí ń bẹ lára ọ̀run. ìbá ṣe pé ní anábì sọ̀rọ̀ àwọn àríwísẹ́lẹ̀ máa bẹ títí ìgbà tí wọ́n yọjú ni lakọ̀tẹ́lì ohun kọ̀tìlá ẹ̀ ní ìbá kó àwọn nípò àwọn àdá wa. àbúrò sẹ́yìn ìdènà òkòtẹ́rì lọ́bí ọmọ àwọn àdá ó ní mo fi ọlọ́mọba búra. fojú mi gan ni bí àrí ibi àmì tọ́lù ti ṣe jà wọ́n lógun èmi náà sì pẹ̀lú rẹ̀ jà wọ́n lógun. eléyàn ni àwọn ta ni ọ̀rọ̀ àrèjì. yàtọ̀ sí àwọn àtẹ́sí àtẹ́sílẹ̀ àwọn tó sọ pé ẹni tó bá ti lè dẹ́sẹ̀ ńlá lẹ́yìn tẹ̀bí mọ́kùnmínín wà láhùn ọ̀bì káfírin wà ìnà máa hùwà fi mẹ́nzìlẹ̀tìn bẹ́yìn mẹ́nzìlẹ̀tìn. wọ́n ní kìlẹ̀ mọ́mìnì yìí ti ṣe kẹfẹ́ rí ṣùgbọ́n agbede méjì lọ́wọ́ àkọ́dà gbé pọ́ kọlọ́sókè kápókè lóògùn kò sì dúnlẹ̀ kápélẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n bẹ láàrin méjì ṣùgbọ́n bẹ́ẹ̀ láàrin lè sún ìdáwọ̀n jẹ́ mẹ́ra àwọn sọ pé orúkọ ìmọ̀ẹ́nì òní kú lára èèyàn kan torí kọ́ bá dẹ́sẹ̀ bó fẹ́ kó ṣe wípé dáàmú àpè ní fáìtọ̀ ṣùgbọ́n àlùfẹ́sùkú láyé ń fi àánú wo isma ìmánì lọ́pàá ìjẹ́kọ̀ kí òpè ká mórúkọ ìmánì gbogbogbò kó lára rẹ̀ pé ayọ̀ lẹ́ni náà amánú ọ̀nà wọ̀bẹ̀. eléyìí ni ojú ọ̀nà àwọn ahlu sunnah wal jamaa. torí ẹ̀ wọ́n ní báyìí lè fà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ orí máa ma kàwárí ti fi sọ wípé gbogbo bá ti lè dẹ́sẹ̀ sí fásitì kankan ìmọ̀ àmúwọ̀n ìmọ̀ káàkiri lọ́dọ̀ àwárí àwọn ìpè nukọ̀jẹ́ múmi ànukọ̀jẹ́ kébèrè ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àlùsùn náà jẹ̀mẹ́ à wọ́n ní múmi ní ó lè jẹ́ múmi ní tó dáa ó sì lè jẹ́ múmi ní tó jẹ́ fáìlì. torí rẹ̀ wọ́n ní fáìlì ẹni tó dẹ́sẹ̀ láyẹn yẹ kóró fi ismail ìmáàmì mọ́kànlá òun náà máa wọnú orúkọ ọmọ àbúrò gbogbogbò tábà bísọ́ọ̀sì nọ́mà láì jẹ́ pé àkíyèsí pé pòkí ń bẹ́ẹ̀ kò sí pòkí nu wọn á kó gbogbo wọn kọ́ olùgbàgbọ́ òdodo ni wọn gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ti sọ yìí pé fatahriru raqabatin mu'minah ẹni tó bá pààyàn ọlọ́mọdé á pààyàn wa ma kana li mu'minin an yaqtula mu'minan illa khata'. ومن قتل مؤمنا خطا فتحرير رقبة مؤمنة هدية مسلمة إلى أهله إلا أن يصدقوا. قصصي الوقود دوك. لا تقوى الوقود دوك أيا في طبق بابوناتي. أما لما ما قطعت torí ẹ gbogbo ẹni tó bá tara àṣìṣe pa mọ́mìnì bí ó ti tara rẹ̀ òun náà kí ọ bọ́kùn lọ́rùn ẹrú kan tọ́jú olùgbàgbọ́ òdodo yóò sì tún sanwó tara ìyẹn díyà fún àwọn ẹni rẹ̀ àwọn ẹni ẹni tó pa ọ yóò sọ fún wa Allahumma àyàfi tó bá wọn láti fi ṣe sàrà. ṣèjẹ́ tẹ́lẹ̀ bá yé wa ọlọ́run ní fatahriru raqabatin mu'minah ẹni tó bá pa múmìnì pẹ̀lú àṣìṣe ara tí ó fi tẹ́ràn òun náà ní kó bọ́kùn lọ́rùn ẹrú tó jẹ́ múmìnì. ìjọba wa lọ ra ẹrú ẹrú tó ra yẹn tó fẹ́ bọ́kùn lọ́rùn rẹ̀ àbò lẹ́rú ọwọ́ afẹ́ pọ́kùn lọ́rùn ọ̀kan nínú àwọn ẹrú rẹ tó ní láti fi sáyà tó bá tó ọ̀pá yẹn nípa wọn àti ṣe. ǹjẹ́ ẹrú yẹn á sọ yí pé ọ̀tọ́ láti pọ́kùn lọ́rùn rẹ̀ àyà àfi tó bá jẹ́ ẹrú tí kò dẹ́ṣẹ̀ ẹ̀ ọ̀bá àjọ bẹ́ẹ̀. tó nítorí pé kullu bani Adama khata wa khayru al-khatta'ina ẹ̀tọ́wọ́bọ̀ gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́bí adam àrí ìṣẹ̀lẹ̀ aláìṣẹ̀ ni wọ́n. tẹ́nì kan bá wà tẹ̀rù yín rẹ̀ títí tẹ́nì káà àbá wa ọ̀bọ̀ fún ìṣẹ́ lọ. àjọpé màláìka fa lókè màláìka láyé àfúnà wà àmà àbàwọ̀ wọ́n yẹ fàá lówó náà. wọ́n tó bá dé èèyàn àdéhùn ànábìnú kó lóbẹ́ ni ádámà rọ̀pọ̀ wọ́n kọ́ ìrò الخطأ الأصل فيهم أن يرتكبوا الأخطاء أن يقترفوا الآلات ṣùgbọ́n lọ́n yí àwọn ànábì ọ̀pọ̀ wọn máa wọ́n là wọn wọ́n dáàbòbò wọn àwọn ọ̀dẹ́ni tí máa dẹ́ṣẹ̀. ṣùgbọ́n àwa gbọ́dọ̀ gbọ́dọ̀ fẹ́ ṣe òṣìbá ti fẹ́ ṣe wọ́n á ní kọ́ ọkùnrin ọ̀rọ̀ tó máa wá ẹrú tí ọ̀sẹ̀ lọ́ọ̀rin kẹlẹ ẹrú yẹn sẹ́rọ̀ ọjọ́ kò kì í ṣé tó o láti gbókun lọ́rùn rẹ̀ ó ti tó àbí ó ti tó ó ti tó nítorí bàtà ríro ọ̀bàdé mọ́mìnà wà á dá mọ́mìn wà á dá mọ́mìn kébí àti tìtẹ́rì yẹn ẹnìkan sẹ́rù bìnrin rẹ̀ sẹ́ máa gbá létí. pé koko jẹ ọ̀kan nínú àwọn àwòtán nínú ọwọ́ tí koko fi jẹ ọ̀kan nínú àwòtán ó sì ń pọ̀ sí. tọ́ sọ́nà àdébísọ̀ wọ́n ti làǹtí kó gbogbo ẹni tó bá lẹ́rù níjọ́ tó ọba ti lè nà báyìí ìtara rẹ̀ náà nípa ọkọ̀ọ̀kùn lọ́rùn rẹ̀ jọ. bẹ́ẹ̀ ló ti wá àwọn àdébísọ̀ sọ́hìn nínú Bukhari àti Muslim tó ọba lẹ́rù tó bá ti lè síwọ́ nà báyìí ìtara ara rẹ̀ náà níjọ́ ọ̀bọ̀kùn lọ́rọ̀ ẹ̀. ìgbà tí wọ́n á máa dìtì kan tàbí kan ní òun na ẹrú àwọn ẹlẹ́sọ̀rọ̀ bá àti nàìjọ wípé àdẹ́kù bọ́kùn lọ́rùn rẹ̀ ẹkùn lómìnira rẹ̀ ó ní lẹ́yìn tẹ́lẹ̀ náà àgbẹ̀yìn òhò ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ mi yàtọ̀ sí tí ọba àti tẹ̀ ẹlẹ́bí wa ní fẹ́ ilẹ̀ mẹ́tẹ̀ẹ̀mẹ́tẹ̀ ní ìtumọ̀ àìhù ìgbà tó bá ti di pé ẹ̀kú káta ẹ̀mọ ẹ̀yà sílẹ̀ torí pé láti sin lọ ọ̀pọ̀ tó sin mọ́. tọ́ màtókùn yẹn tó pẹ́ rẹ̀ sí lẹ́wọ̀n kó ti di pé kọ́ bọ́ọ̀kù lọ́rùn rẹ̀. tọ́ òun á kún fẹ́ mọ̀ pé ṣé múmi ni ní àbí èsè múmi ni. àkọ́kọ́ ọjọ́ múmi ni ọjọ́ múmi ni ọ̀ràn tó ọjọ́ tó ti pé kọ́ bọ́ọ̀kù lọ́rùn rẹ̀. wọ́n النبي صلى الله عليه وسلم استجاوبهم أين الله قالت في السماء من أنا قالت رسول الله صلى الله عليه وسلم وقال صلوات ربي وسلامه عليه اعتقها فإنها مؤمنة باقي لهم ولا تريك كني كل بابوت تو وانا بتحرير رقبات المؤمنة قالوا تو باقي لهم ولا يا مؤمن يعني كان طيبي ألا يتنافى الإيمان مع الرقة ṣé ìgbàgbọ́ òdodo ọ̀tá kò ti jẹ́rú ó lè yẹn ti jẹ́ múmi ní tẹ̀tún sọ tẹ̀tún sọ pẹ́rú mi tọ́ta kọ́ ra wọn àbí ọ̀tá ra wọn lọ́nà o torí pé lánàá nígbà tá a fi mú lẹ́rú kánà kàfíà kẹfẹ́rí ni wọ́n bí ẹ̀sán mùsùlùmí na ilé ìhì àtìlámà dáadáa táwọn mùsùlùmí ṣe sí táwọn ṣe sí táwọn ṣe sí táwọn ṣe sí ọmọ gbọ́lọ́gbọ́ ìgbà tó ti wá gbọ́ náà wọ́n máa gbọ́ nù èyí ò pé kó wá dòmìnira nítorí pé al-aslu fi raqiqi i'tibaru ma kana fi ibqa'ihi raqiqa ìtàmà kíyèsí nípa ẹrú tí ó sì mú sẹ́kù lọ́dọ̀ wa pẹ́rú ni òun náà ni ipò olóòtítì wà ń gbàtọ̀ kọ́kọ́ dẹrú àbí òye wa ó ti di mùsùlùmí ní ìsìnkú náà ní márùn ní olùmọ̀ ńlá ni ṣùgbọ́n ipò báwo ló ti wà nígbà tó kọ́kọ́ lẹ́rú ní kékeré fèrè ni sẹ́yìn wa ṣùgbọ́n islam ti wá lójú kòkòrò lóríṣiríṣi ibi ká bọ́kùn lọ́rùn wa ká fún wọn lómi ní ẹ̀ra ẹ̀tàrà oríṣiríṣi ọ̀nà tó bá dá gbà mí sẹ́yìn pé bọ́kùn lọ́rùn ẹrú lọ́lọ́run bá fi ní kẹ́ máa fi tàrà ẹ̀. jẹ́tẹ́lẹ̀ bá wá yé wa ìgbà tó lè pẹ̀tàkì rọ̀ ọ̀rẹ́ ti mọ̀ mí nà wọn á ní à tẹbi múmínà lọ́nà sọ àwọn àti ẹgbẹ wàhálà ìwọ ọ̀kẹ́ múmínà lọ́nà sọ sí kẹfẹ́ ìwà lọ torí pé ń parọ́ àtọ́ba ní à irọ́ ń pa ọlọ́sọ yẹn kẹfẹ́ rí fàárífàáríjì sẹ́yìn wa ìyẹn ti kárìjì nù ọlọ́mọdé wa ní kàwárì sèyàn sọ pé níwọ̀n wà ní pé múmi àti ní pé káfìrí àti pé bàá dà mọ̀ọ́tẹ́sílì ìrẹ́ ló ti jẹ́ pé àwọn èèyàn wọn yẹn wọ́n tún lè sẹ́kù pẹ̀lú ọjọ́lọ́jì wọn bọ̀ wọ́n lè má sẹ́kù pẹ̀lú orúkọ wọn. gẹ́gẹ́ bá ti máa rí lóríṣiríṣi nínú tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa lónìí àwọn èèyàn ní ajọ́ọ̀dì irú àwọn tó sì nà tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n lè má mọ̀ wọ́n mọ́ orúkọ àwọn tó ní wá ajọ́lọ́jì yẹn láyé jọ. ní ìgbà míì kọjá ike fáṣẹ kò ní wọnú orúkọ iman ó ṣe ṣe ń gbà mí sábà ń sọ̀rọ̀ mú mi ní kí fáṣẹ kí ọmọ wọbẹ. lápẹjúwe ọlọ́wọ́n máa ń sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo ó ní innama al-mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ìsẹ́nìkan lọ́lùgbàgbọ́ òdodo lódodo bí àwọn ẹni tó ṣe pé ńgbà tí wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba lọ́dọ̀ wọn ẹ̀wá ìrì àmọ́ ọmọkan wọn. sẹ́mátì kí àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba sí wọn létí yóò ṣe àlékún ìgbàgbọ́ òdodo fún wa àti pé olúwa ẹlẹ́dàá ni wọ́n bá dúró ọ̀dájú pé fásitì rí bẹ́ẹ̀. fa nítorí pé tó bá ti fáìtẹ̀ sẹ́mátì dárúkọ ọlọ́run ọba fún wọ́n di lẹ́sìn wọ́n ti la kọ́lùbọ̀ ẹ̀wá rírì ọ̀bọ̀ kan rẹ̀ sẹ́wọ̀n kí wọ́n jà wọ́n di ẹsẹ̀. wọ́n ti jẹ́ pé gbogbo gbàtọ́ máa ti kí ayọ̀ ọlọ́run bá fún ìmánì rẹ̀ ó lékún sí sẹ́wọ̀n pé físíkù rẹ̀ yóò pòórá. wọ́n ló kẹ́ àlọ́ ọ̀bíhì yatawakkalu latakhalla 'anil ma'asi tó bá yẹ pé olúwa rẹ̀ ló bá dúró kò bá jìnnà sí ẹsẹ̀ torí di eléyìí ajẹ́ pé ismul imanil mutlaq imani gbogbogbò ń gbà mí wọ́n wọnú ẹ̀ ìgbà mí wọ́n sì ní wọnú ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ torúkọ imani yóò kó lára wọn kò ní kó lára wọn. fọ́ọ̀mù mu'minuna rẹ̀ bí imanihim fọ́sáàkùn bí sidqihim. múmini ni wọ́n pẹ̀lú gbàgbọ́ òdodo wọn ṣùgbọ́n kò kí ni wọn látàrí wàá kí tí wọ́n wò eléyìí fi hàn wá ipe ìlànà àwọn ẹni tó ń tẹ̀lé súnà níbà Muhammad sallallahu alaihi wasallam òun náà ní pé a kì í pèèyàn kèfèrí nítorí pọ́ dẹ́ṣẹ̀ lópin ìgbà tí ọba ti sọ pé ọlọ́run ọba ti ẹ̀ṣẹ̀ yẹn ní ẹ̀tọ́ fún un. bákan náà anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ nínú àdéhìí tó fẹsẹ̀ rin lẹ́nu wọ́n ní la yazni zani hina yazni wa huwa mu'min wa la yasriqu as-sariqu hina yasriqu wa huwa mu'min wa la yashrabu al-khamra hina yashrabuha wa huwa mu'min. onízìnnà oníṣèzìnnà kọ́ wá di olùgbàgbọ́ òdodo lákòókò tó ń ṣe zìnnà olè oníjàlè kọ́ di olùgbàgbọ́ òdodo lákòókò tó ń jalè ọ̀mùtí onímutí kọ́ di olùgbàgbọ́ òdodo lákòókò tó ń mutí. kí lè mọ kí lè mọ zina sí fasiq am laysa bi fasiq fasiq pòkì ni àbí bẹ́ẹ̀ kọ́ ni pòkì ni ó lè ń kọ́ pòkì ló nà ọmọ tí ń kọ́ pòkì ló nà tọ́ tí èèyàn bá ti dá ọ̀kan nínú àwọn ọ̀ràn yìí àmọ́ ti fasiq àkókò tí ń dáràn lọ́wọ́ nù ṣé àfẹ́kẹ́ ayé ọlọ́mọ mímú lè máa dá tẹ́sínì. àbí ayé ọlọ́mọ mímú lè máa dá tẹ́sírì kọ̀. يا أيها المؤمن لماذا تشرب الخمر؟ كذا العمل قل وقول gbọ́dọ̀ dókí lóde tó ń ṣe ìwọ olùgbàgbọ́ òdodo kí ló dé tó jalè ìwọ olùgbàgbọ́ òdodo kí ló dé tó mutí la bal tuqayyiruna ra'sahu qara'an ẹ kàn kú ni ayyuha al-fasiq limadha tazini wa uqi kí ló dé tó ṣe zina ìtumọ̀ pé kò ní jẹ́ mọ́mì ní lásìkò tí ń ṣe kí ni tí ń ṣe zina nù. ń jalè àmọ́ wọ́n ní à ṣe mọ̀ pé ẹ̀yin gan ẹ sabotage ìmẹ̀jì ìmọ̀ràn àbí tí òye wa ìwọ ọ̀daràn yìí kí ló lè tó ń jalè ìwọ ọkọ̀ kí yìí kí ló lè tó ń mutí. أكرمكم الله لو أن الزاني إماما أبي لو أن الزاني إمام tó bá dé pé ẹni tí ń ṣe dènà ìmáàmù ni ẹ̀yin wá kà mọ́ bẹ̀ ẹ̀ wá ní lè máa mú un ẹ̀ dàpọ̀ síbẹ̀ lẹ́yìn ọ̀sọ̀ àbí bàbá ọ̀daràn yìí èwo lẹ́rù inú méjèèjì bàbá ọ̀daràn yìí torí tí a bá sọ pé lè máa mú a sẹ́wọ̀n kó kọ̀ọ̀rọ̀ pé kúkú kírun tẹ́lẹ̀ gbà lè máa mú gan àbí bẹ́ẹ̀ kọ́ ni tó nítorí délé sọ pé bàbá ọ̀daràn yìí ẹni tí ń jalè ọjọ́ làdáni ó ń jẹ àgbo mọ́tọ́láàdì gbé ẹ̀yin wọn ká mọ́tọ́ làdáni á ń tẹ́sán ni pé á wo lè yìí tó yé àwọn èèyàn ní pọ́nmọ́ awádìí tá ló lè náà ẹ má jọ jẹnu sí jáde. ẹni tí mo ti ọjọ́ ẹni tí mo rọ mi àgé mọ́sálásí wàá ká mọ́ bíi títí mo ti àbà bàbá tí máa rọ mí ságé mọ́sálásí wá tún lè lé yìí ọ̀yẹ́ ah! ah! bàbá yìí bọ́ ọ̀daràn yìí <laughs> tó yẹ so nítorí pé tẹ́ ẹ bá ti lè pè lóko tó ga ẹ bá ẹ ẹ ta níṣe íméjì ìròyìn tó dáhùn gbogbo ẹni tó bá bọ̀ wọ́n wá tara rẹ̀ mọ́ fi tí ọ̀dà wọ́n wọ́n fi lọ. ẹ̀yin náà lẹ́nu wọn sọ pé àwọn ọba ẹ̀yẹ lè má mú ti mú ti ẹ̀yẹ lè má mú ti ń jalè ẹ̀yẹ lè má mú fa àwọn àtọ́kẹ́ lè má mú ti bò. sọ̀rọ̀ fún ti wí wọ́n ká ọbẹ̀ nígbà táwọn ò ní ádàbù ṣẹ̀ríà wọn lẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà téèyàn fi sọ̀rọ̀ àwọn náà wá yìí mọ́ wọn lọ pé lè má mú ti bò ìmáàmù mọ́sálásí àbí lè máàmù ṣọ́ọ̀ṣì pé gbogbo wọn náà lè máàmù pa èdè lábá lè máàmù ìtumọ̀ rẹ̀ ní agbájú lè máàmù ti bò ẹ̀kú tẹ́ bá ti dàrúgbà wọn ètò ìjọbẹ̀rẹ̀ sí àánú o tó bá sọ lè máàmù mọ́sálásí náà náà kókó wọn sọ pé káwọn sọ pé lè máàmù mọ́sálásí nìkan náà jẹ́ lè máàmù mọ́sálásí ó lè jẹ́ lè máàmù ṣọ́ọ̀ṣì ó sì lè jẹ́ lè máàmù àwọn ẹlẹ́bọ̀ọ́ fa nítorí gbogbo ẹjọ́ láti síwájú kan wá ìmáàmù nítorí ẹ láti sọ pé àṣetán ìmáàmù àlè náà fa ṣètánì lè máàmù àwọn ọmọ iná tẹgbọ́n kan kírun nù náà ni àwọn ọmọ tẹ pé yọkúndùn mú kọ́wé mọ̀ ọ́ ọmọ ìpèyà mẹ́tì yóò fi wájú àwọn èèyàn rẹ̀ jọ́ gbẹ̀lẹ̀ àfihànà yóò kó wọn wọná bí tẹ̀lé wẹ́rẹ́dẹ̀lmọ̀rú ibi tí ó kó wọ́n á òbúrú jáde. torí di eléyìí ọ̀dọ̀ wa pé àwọn gbólóyìn ìyọ́n mọ sọ̀lù èmi jẹ́ Islam ti wó ìyẹn gbọ́dọ̀ sọ̀ra ìrẹsì islam rẹ ni ó ti wá islam ó ti mẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ máa sọ wẹ́ẹ̀dì rẹ̀ kọ́ máa sọ̀rọ̀ tó máa sọ jáde torí pé gbà mí àwọn bí nísìnyí lápẹjúwe ẹnìkan ní ìsìn sọ pé ẹyìn àwọn rò pé haraki kan ni ọ fẹmọ haraki fẹmọ haraki fẹmọ harakati fẹmọ harakati kí ni jẹ harakati ẹ movement tí wọn sọ haraki yọn olù olùsíra padà but. eléyẹn nínú n'inu lárúbáwá ni but nígbà tí àwọn èèyàn fẹ́ lò wọ́n máa ń lò ó fún àwọn jàgídíjàgà ẹni tí ọkọ̀ láti sọ fún àwọn ọmọ kí o rẹ̀ fẹ́ da lóru ẹgbẹ́ ẹgbẹ́ pamọ́ àròkè tó yé wa tó irú wọn ni àwọn lágbára máa ń pè ní kíni àròkè yóò ẹnìkan wá haraki mò ń pè yín kí haraki mò ń pè yín sẹ́yìn pé àbá ọkọ̀ láti dà lóru nù tó <laughs> mo á tètè nà ní àkínníjọ́ yà ń lẹ́nu ń bẹ́ òun rí bá nà ní wọ́n wá ní ọ̀pọ̀ nà ní à kí á ló burú gan haraki ni à <laughs> sẹ́yìn pé wọ́n èdè ó léwu àbí léwu ẹ̀hẹ́n torí ẹ̀ láti sọ pé ọmọ ẹgbẹ́ náà ọlọ́run ti islam owó gbọ́wọ́ tiẹ̀. torí tí wọ́n kọ́kọ́ lọ sígbà míì o lè ti fi kó bá islam torí pé àwọn àfa àtúntẹ̀ rí yẹn iná ní ṣòkòrò islam àfi wà wá wọ́n ti síra àtọ́ fún ọwọ́ wúlò púpọ̀. ìbẹ̀rù síra tuntun yẹn ká kọ́ tẹ́bá fẹ́ mọ tawhid wọ́n pè ní ar-risalatu at-tadmuriyya ar-risalatu gẹ́gẹ́ bí tíra yìí ṣe ń jẹ́ kí ni al-aqidatul wasatiyya wọ́n wá pè ní yẹn fún àwọn ará tẹ́dúmọ̀ wọ́n pè ní ar-risala at-tadmiyya nínú tíra yẹn Ibn Taymiyyah fún wa lọ́rọ̀ principle kan tó yẹ kí tí wọ́n ń lò ó lè máa ṣerú àwọn àṣìṣe yìí nínú rẹ̀ ní kí n ti sọ́wọ́n sọ pé mo rò pé haraki ni ọ́ ẹ sọ pé kí lè gbà lérò pẹ̀lú haraki mo rò pé yé inú àwọn principle tí yẹn máa lò nù nítorí kó lè túmọ̀ sí ti kọ̀dà kí lẹ́yìn gbà lérò pẹ̀lú ẹ̀ tó tí wọ́n bá sọ fẹ́ gbà lérò pẹ̀lú ẹ̀ ìgbà náà ni wọ́n tó wọ́n mẹ́ẹ̀ yìí sì wọn náà máa kún tẹ̀síìrì tọ̀dọ̀ rẹ̀ kí lẹ́yìn gbà lérò pẹ̀lú ara kí o kò yé mi ẹ̀ sàlàyé o wọn á ní nǹkan báyìí báyìí báyìí àbá àdàlúrú dà àwòdù bìlà tó o wọn ò yáni àtọ̀rẹ́ náà pẹ̀lú ọtọ́ yà nẹ́bí nu kàríkàtẹ́ tẹ́ wá lọ gbé bọ́ǹbù ọ̀fẹ́ bọ́ǹbù àwọn ẹ̀fẹ́ mọ̀ pé ṣe mọ̀ pé one way or the you are delivering the message with the wrong message torí di eléyìí ṣe pé èèyàn gbọ́dọ̀ kí ó sẹ́kó bọ̀ èèyàn ọ̀pọ̀ torí di eléyìí àti sọ pé mo rò pé nǹkan báyìí ni wọ́n kí ni gbàdúrà pẹ̀lú ẹ̀ o kò yé mi ò gbọ́dọ̀ bá débẹ̀ o fa àwọn sọ pé nǹkan báyìí báyìí báyìí ok tó bá jẹ́ á sì ti fáìlì rẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ náà ló ti jẹ́ tó fi jẹ́ pé àwọn wọ́ọ̀dì tẹ́ iná ọmọ ara lò ẹ mẹ́sàn-án pé mọ́mù ó sì ń jalè lèmọ́mù ti jíwó lóde ẹ lèmọ́mù àwọn òbèbè lẹ́ ẹ̀ ń tánìṣe méjì Islam tó ẹ̀ mọ̀ pé èèyàn ni wọ́n àmọ́ ìròyìn kan tẹ́ ti fún wọn ìròyìn Islam ló jẹ́ wọ́n gbà pé imam abatafsir olùmọ̀ àgbà olùkọ́ ńlá àbí òye wa tó nígbà tí wọ́n dé lè má mú ojì ẹranko pé ẹ ti pọ́níṣì méjì kristu ló fẹ́ pé ọmọ lárọ́wọ́ ọwọ́ ìròyìn gbogbo ẹjọ́ bá gbọ́ wọ́n máa ń pẹ́ ah, àwọn lè má mú tí wọ́n jẹ́ ẹranko ẹnìkan ló sì jẹ́ ẹranko sìnà bá di pé gbogbo ẹni tí wọ́n ti pè ní ìmọ̀ wọ́n mọ atẹ́ńbẹ́lú ẹ̀ ìwọ́ ló ti fà. bẹ́ẹ̀ ló ti jẹ́ pé agbọ́dọ̀ máa mọ irú bá ti máa sọ̀rọ̀ agbọ́dọ̀ máa lóru agbọ́dọ̀ máa mọ gbọ́dọ̀ tá a máa lò tó kọ́ lóde káwọn àti àlà ń ba islam jẹ gbàtọ́ta islam bá wà lò tí wọ́n lò wọ́n wà fi náà abẹ́ wulẹ̀ tá a làbá kọ́kọ́ nà lẹ́gba tẹ̀bí wọn ni torí ẹ̀ lànà ìṣe kọ́ alẹ́ pọ̀ bí ike ni ṣe ń ṣe dìnnà lákòókò tí ń ṣe dìnnà kì í ṣe mùmínì kò lè jẹ́ mùmínì tẹ́ àti kó lè lákòókò tí ń jalè lọ́wọ́ kò jẹ́ lómìnì ọ̀mùtí lákòókò tó ń mutí lọ kò lè jẹ́ lómìnì ilé kẹ́lẹ̀ ìmẹ́lẹ̀ wo bá kìyẹn máa hù làmẹ́ bẹ̀rẹ̀ wọ́n lè máa tẹ̀rọ wọ́n lè máa ṣẹlẹ̀ kọ́. tuntun bá kéema ni rẹ ti dẹ́kun pẹ̀lú rẹ kò ní ṣe zina kò ní jalè kò sì ní mutí. torí ẹ eléyìí fi hàn yín pé ìmẹ́ máa fi yẹn lẹ́ ńgbà kan a sì máa bẹ pẹ̀lú èèyàn gbà kan tó máa ń ṣe dáadáa ìmọ̀ ò ní yà ọ́ ọlọ́run dákun mẹ́tẹ̀ẹ́ ìmánì ọ̀yà wa o èyàn ó gbìyànjú láti máa ṣe dáadáa nítorí pé orúkọ ìmánì ọmọ ìyá ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sáà wọ́n kàn tọ́ka náà ni pé ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ń dá kò pé ká yọ wọ́n kúrò nù musamman al-islam musamman al-iman allahumma illa idha tó bá ní tó mú mẹ́tò kó látọ̀dọ̀ ọlọ́run àti látọ̀dọ̀ ọ̀nẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ń tí lágbájá ń ṣe ó lè sọ di kèfèrí bí kéèyàn kọ́ mọ tẹ̀yẹ kó ìmọ̀ ntọ́ pamọ́ bí kéèyàn kó ń kó wà tẹ́lẹ̀ lọ òun fi mọ̀ ntọ́ pamọ́ tẹ̀síbà òun fi mọ̀ ntọ́ pamọ́ wọ̀n án òun lò láti fi mọ̀ ntọ́ pamọ́ tọ́kọ́ kọ́tọ́ olójúdọ́dọ́ ọlọ́pẹ́ ń ti ń senu ń ti ń sin kó mọ́ ẹnu fún àwọn wà lẹ́sẹ̀ bí mùsùlùmí tí ìrántí serú ẹ̀kọ́ jẹ́ mùsùlùmí má nítorí torí pé kó láyé alẹ́mu lọ́gá yín bá lọ́n ti sẹ̀mẹ̀ àwájú wọn ọ̀ kò sí ẹni tó mẹ́tò pamọ́ nínú ẹni tó wà ń sọ́mọ́ àtìlẹ̀ àfitani ìnáwó àbọ̀lọ̀ ọba wa. torí ẹ̀ tí lè mọ́mù rẹ tọba wa tó bá jẹ́ kó musa irú ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ lè mọ́mù rẹ ládùúgbò àfi kọ́ lọ́wọ́ ràn lọ́wọ́ ọwọ́ náà tẹ́ bùbá tó bá yọ wá tó àfi kẹ́ wá láti mi àbí òye torí kókò ẹ kí yàn án lásìlẹ̀ kí nǹkan kí nǹkan ọ̀wọ́ rẹ̀ kó o lè má àwọn ọmọ kí òun yẹn ti ṣe mùsùlùmí àbí sọ̀kò tó ti bọ́ọ̀dì lè má mórí njọ́ kan ó ń dè padàbà balabala rí tẹ̀sẹ̀ wọn pé lẹ́nu àwùjọ bìlà. ìlú àwọn wọ̀nyẹn àfi ká sọ́ra sẹ́wọ̀n kó ti hàn àti ní bẹ́ẹ̀ yín nànú àti ní àwùjáre tó múnádóko àmọ́ wọ́n ní wọ́n pé àbẹ̀dẹ̀ torí tó bá jẹ́ wọ́n pé ni ta ló dánú wa gbogbo àwọn ìbàjẹ́ gbogbo wa ni wọ́n ti sọ̀rọ̀ aláìda wọ́n sì tún sọ aláìda di sìn àbí bẹ́ẹ̀ kọ́ ni tó àmọ́ ọlọ́niyá yọ lẹ́dí iná àmàlù ǹjẹ́ ọkùnrin àti kùnbin náà bẹ́ẹ̀ ìtẹ́tẹ́bẹ́ yẹnu àtúnṣe ìbò kọ́ọ̀mù ìbìjà àlẹ́dín fọ̀tọ̀sibẹ́kù àlẹ́ máa bá àtún náà dẹ́mì ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí kò kéèyàn tó bá gbé yìí kan wá bá yín ẹ sì wádìí fínífíní kí ẹsì lè bá abákíní sòdodo nínú ọ̀rọ̀ nínú tó gbé wá bá yín tẹ ẹ mẹdẹni tó ṣe wípé yọ wàá hùwà bú sáwọn èèyàn kan látàrí àìmọ̀ òdodo tí wọ́n gbé wá báyìí kẹ́ padà wá dẹni tí ọmọ kábàámà mélòó mélòó ìnìròyìn dájú wá gbé bọ́ tí wọ́n ti yọ àdárọ̀ báyàn tó padà hàn pé wọ́n gbé wá bọ̀ torí wọ́n fẹ́ dàrin yín wuni bàtà àrin yín dá wọ́n fẹ́ dàrú tí gbogbo ibi tó bá dàrú nìyẹn wọ́n fẹ́ bàjẹ́ torí de wọ́n ní wọ́n pé a lè dìpẹ́ǹdì lórí ẹ̀ kápò ápò mọ́kìrún lẹ́yìn lágbájá mọ́tẹ̀lé ṣùgbọ́n tó bá dájú sáká èèyàn kan sọ lọ́rọ̀ ikú àwọn àwọn ń ta àwọn àwọn máa ń tọpa mọ́ àwọn ń ta àwọn oúnjẹ wo làwọn àwọn ń ta àwọn babaláwo àfa làwọn àwọn ń ta àwọn ọ̀daràn làwọn. tẹ̀lé pé tí wọ́n gbowó ara rẹ̀ pé ra rẹ̀ ló dára lẹ́yìn pọ́nmẹ́lẹ́ ìwà. nà torí pé mi ò fi ṣẹ̀rí àbẹ́ wọ́n ní al-iqra'u sayyidul adilla kí ni wọ́n fọwọ́ ara rẹ̀ jẹ́wọ́ pé mo ti nǹkan báyìí wọ́n lò lọ́ọ́ ga gbogbo ẹ̀rí. èyí ń sọ mẹlẹ́rì wa mẹlẹ́rì wa báwo ẹ̀dẹ́ náà bá kókò jẹ ni. tòun àti sọ pé mo dáná báyìí ó ti tó nítorí sẹ́kù ni kò jìyà torí pé kò nídìí kọ́ fẹ́ orí fún lẹ́mọ̀. so tẹ́lẹ̀ báyé wa á rí i pé àlùfáàsẹ̀ ẹni tó jẹ́ pòkì lópin ìgbà tó bá ṣe é pé ní tó ṣe sọ́ọ̀dì kẹfẹ́ rí lọ́wọ́ mọ́mìn ṣùgbọ́n ìgbà kan tó bá ṣe mọ́mìn ni ó lè wọ́n wọn ìgbà kan sọ́wọ́n ní ta ni mí ni ó lè máa ṣe kíni ó lè máa wọnú wa nítorí pé wọ́n sọ̀rọ̀ àwọn ẹni tí ìmánì wọn pé ìmánì tiẹ̀ tó pé àyè òpè kò àìpé ìmánì kò pé kéèyàn jẹ́ mú mi o mo rò pé yé wa sẹ̀ǹkà rẹ̀ mi náà sọ fún wa pé máa wá àmì ń mọ nǹkan ẹni wọ yé orí ẹ̀ fẹ́ ilẹ̀ mi sọ bẹ́ẹ̀ tàbí lisani fẹ́ ilẹ̀ mi sọ bẹ́ẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá rí ìbàjẹ́ ẹ fọwọ́ yín tún ṣe tẹ́ ẹ bá lè fọwọ́ tún ṣe ẹ hàn tún ṣe tẹ́ ẹ bá lè fa tún ṣe ẹ fọkàn kọ́ fífọkàn kọ́ òun lè tọ́ lẹ́jù nínú ìgbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé ìgbàgbọ́ òdodo lè lágbára ó sì lè lẹ̀ ẹ̀ tó wá di sí mi Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní al-mu'minul qawi khayrun wa ahabbu nínú àdárò kó wà ẹ̀yẹ̀kúnà kọ̀wéyà ìmàn iná ní kọjá pé ní gbogbo kan ní ìmánì ó sì lè jẹ́ bọ̀ àyífà ìmàn ó sì lè jẹ́ ní tí ìmánì rẹ̀ lẹ̀ wà bá àbú ìmánì yìí láyé jẹ́ àlùhùn mùsáwìyẹ́ lè káfíìrì lílẹ̀ ìmẹ́rin olùgbàgbọ́ òdodo kò lè pé kápẹ́ dọ́gba pẹ̀lú kẹfẹ́ yìí torí pé àbọ̀ mẹ́ta ni mùsùlùmí kẹ́ni mùjẹ̀rẹ̀mí báwo lẹ ṣe wò pa ṣe mọ́mì ní dọ́gba pẹ̀lú ẹni tó jọ́ dára wọ́n lè dọ́gba rárá torí pé mùsùlùmí lòun kẹfẹ́rí sì lè léyìí. àbí wọ́n lè dọ́gba bí wọ́n lè dọ́gba tó bá ti pé ìmọ̀lẹ́ àtòkù fún dọ́gba lọ́dọ̀ sí i. mọ́mì ni gbogbo bó tilẹ̀ òkú ìmọ̀ ẹni tó lẹ jù ní ìmánì nínú àwọn olùgbàgbọ́ òdodo ọ̀gá jù nípò láyé ju ọ̀gá àwọn kèfèrí lọ kápẹ́ lọ́dọ̀ lọ torí pé wọn àlè dọ́gba ẹni tó gbọ́ lọ́gbọ́ àtẹni tó ṣe kí ni tó sá ìgbàgbọ́ sọ̀rọ̀ tọ́ ẹbí wa ni wàlá ẹyẹ ń tẹ́lẹ̀ bó náà bẹ́tẹ́ nì ذات شرف يرفع الناس إليه فيها أبصارهم يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها وهو مؤمن سبحان الله wọ́n ní ẹnìkan ò sì ní já nǹkan ò ní nǹkan gbà ẹnìkan ò ní já nǹkan ò ní nǹkan gbà mọ́ lọ ọ̀tọ̀ ló lè lẹni tó já nǹkan gbà mọ́yàn lọ́wọ́ ó nínú ṣẹ̀ríà òun náà lẹni tó mú owó tó lápọ̀nlé níbi tá a máa gbèrú rẹ̀ pamọ́ sí ṣùgbọ́n tó mú ní bòńkẹ́lẹ́ kò dé kẹ́yọ̀kún orí onígbà tí ó mú yẹn dáhùn pé ló lé nínú ṣẹ̀rí àwọn fẹ́ràn kó o lè ọ̀fẹ́ yorùbá àbíbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ ní ṣẹ̀rí àtẹ́mápìyàn ló lè tọ́ lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gbé ọwọ́ rẹ̀ àwọn táwọn ìgbọ́rọ̀ pé síbẹ̀ ó mówó tọ́ lápọ́nlé ọgbọ́dọ̀ jẹ́ lẹ́dẹ̀ lójú torí pé nínú Islam ẹlẹ́dẹ̀ ọ̀la pọ́nlé kò sì gbọ́dọ̀ jẹ́ pọ́tí lójú torí pé ní Islam ọtí èso owó mo rò pé yé wa ó mú owó tó lápọ̀lé níbi tá a máa gbérú rẹ̀ pamọ́ sí ìgbà tó di owó ibi tá a máa kó pamọ́ sí ló ti gbówó kìí ṣe ibi tá ìgbówó pamọ́ sí ló ti gbówó torí pé ẹni tó bá gbówó níbi tá ìgbówó pamọ́ sí mẹ́tẹ̀ẹ̀mọ̀ ti já kò lè jẹ́ ká pè ló lè nu sẹ̀ríà àmọ́ àní pé ọ̀kárì ò ló jí orí ti mi. tọ́ ó wá sí owó bọ́lá pàdé níbi tá a máa gbé ewu rẹ̀ pamọ́ sí akramakumullah ẹ̀yin la ní one million ìgbà tí wọ́n ní one million yẹn dípò ẹgbẹ́ sínú séèbù yín nínú yàrá yín àbí nínú pálọ̀ yín ẹ wá lọ wúlẹ̀ fún ẹ lè ibi táwọn ewúrẹ́ yín ń sùn ikú wọn kúkú ní òkú ń bẹ́ńbẹ́ ẹ̀ sì mọ̀ kó dára kan ó ti ń wò yín ránṣẹ́ nígbà tẹ́ ẹ̀ rí mẹ́lẹ̀ tẹ́ ẹ ti pẹ́ ìdá tẹ́ ẹ pẹ́ ìdá ó sì lọ gbé. tẹ̀mọ̀kó ìgbówó tó lápọ́nlé ṣùgbọ́n níbi tá a kì í gbérù rẹ̀ pamọ́ sí. ó gbowó tó lápọ́nlé níbi tá a máa gbérù rẹ̀ pamọ́ sí. níbo ń kẹ́lẹ́ ẹnìkan kún orí àbọ̀sẹ̀ pẹ̀lú òròpẹ́ nìkan òró tó eléyìí lò lè. àmọ́ tó bá yẹ pé ìwé fotofoto báyìí ó ní bẹ́ẹ̀ ni òun ló ń gbé kò tún fi nǹkan kan máàkì ojú ẹ̀ tó di pé àwọn èèyàn ń wò lọ́sàn-án ó ní bẹ́ẹ̀ ní kẹ́lẹ́ bá àmọ́ pa àwọn tó bá ti sọ wọ́n gé láhàn. eléyìí ò kìí sùn ló lè tí wọ́n gé lọ́wọ́ ó lè ru eléyìí ó lè jẹ́ pé pípa náà pa mo rò bóyé òun gírèdì tiẹ̀ tún ga so ó gbé owó tọ́lá àpáyé níbi tí a máa gbé owó rẹ̀ sí ní bòńkẹ́lẹ́ bílà ṣubha láì kò sí ìṣújú kankan ìṣújú bí báwo bí kọjá pé nìsín owó téèyàn lọ jí owó bàbá èèyàn ni ṣùgbọ́n bàbá èèyàn yun èèyàn kò wọ́n pamọ́ sí lọ́bẹ̀ẹ́lẹ̀ náà. bàbá òun á dá owó tí yẹn pamọ́ sí lọ́dọ̀ padà yẹn á ní à ah, ok tẹ́ ẹ bá mọ̀kan ẹ̀ so bàbá fifty thousand tó gbé pamọ́ sí wọn lọ́dọ̀ bàbá ọ̀dà padà wọ́n lọ bí twenty five thousand. ọ̀fẹ́ tuntun pé à ah, náà lówó lọ́dọ̀ wọn à ń gbà tó ń kó ọ̀fẹ́ dáhùn lẹ́rọ̀ náà iná la lọ kó dáhùn tí sùdú ti gbàgbá wí àyíkọ́lá ní bàbá ló jíwó ọmọ rẹ̀ ọmọ ọ̀jẹ́ lówó àmọ́ jíwó rẹ̀ ànígi lọ́wọ́ torí ìṣújú ń bẹ tí wọ́n lè sọ sọ àti ìwé rẹ̀ bàbá ibi tó ń gọ sínú kí n mọ ní tó ti náwó lọ ẹ̀ yàtọ̀ ma tó ti kó lówó lọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n lọ sí wo bàbá rẹ̀ láti lọ ebe mo lówó mi rẹ̀ bá wọn yóò kú ńgbọ̀ ọba kú ètò bá kọ̀ ọkọ̀ gbà àmọ́ kí bàbá tó kú lọ bá yọ ẹlẹ́jọ́ ọ̀daràn tó eléyìí ni wọ́n pè yóò sì jágbá mọ́ lọ́wọ́ tó bá tó gba ìdí ẹ̀. eléyìí sókè lẹ́sẹ̀ eléyìí náà ẹ̀yin náà yóò fi yorùbá ètò lè lu gba ìdí ẹ̀ jàkúdà ẹ̀ ọ̀dájú tó ìrọ̀lẹ́yìn tọ́sítà ìjọba mọ́ lọ́wọ́ ẹ̀yìn èso ni wọ́n pè lónìí náà làbẹ́ sọ wá sọ́la ni oníjà kẹgbà mọ́ ní nǹkan lọ́wọ́ ó sì jẹ́ pé lásìkò tí ń jàgbà ntọ́fẹ́ lágbà ó níyì ọ̀la pọ́nlé ó níyì ọ̀la pọ́nlé débi pé ńgbà tí máa ń jágbà gbogbo èèyàn ó sì ránjú mọ́ pé ha ó sì fẹ́ gbowó lówó tó yé wa ní ti sọ́lá jẹ́ pé ọ̀rọ̀ tàgbà mẹ́yàn lọ́wọ́ débi ó ti wù ọ́ ni wọ́n wù ọ́ sọ́lá jẹ́ àṣẹ tìgbà mọ́ lọ́wọ́ náà sẹ́wọ̀n kọ́ yàtọ̀ pé àbá ah, náírà lásán bọ́lọ̀ ń gbẹ́ ní gbẹ́ sẹ́wọ̀n pé bọ́lọ̀ ń gbẹ́ ní gbẹ́ excuse yóò bí àdé pé bọ́ọ̀lù gbẹ́ni gbẹ pé wọ́n dáná wọn kọ èyí sẹ́sẹ̀ tó kó bọ̀ àmì ní ìfọwọ́ sẹ́sẹ̀ gbà wọn lọ́wọ́ ẹ̀rọ à ọkùnrin mà dájú pọ̀ ẹmu àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́wọ́n tó dẹ́rù ẹmu ẹmu àmẹ́tọ̀ tó bá dé wọn tàbí sí ẹmu àbàbà máa san owó ẹ̀ five naira ẹ̀ gbà. àdéhùn sọ wá sí lánàá kò ní já nǹkan gbà ní nǹkan tó lápàlẹ́ mẹ́ni tó ní lọ́wọ́ oníwọ̀rọ̀ wò wọ́n wá jàgbà lásìkò kí ń jàgbà tó ti kí gbogbo èèyàn wò kí má ní òtún sẹ́kù pẹ̀lú ẹ̀ dáadìlá ìlọ́wà ó túmọ̀ sí pé ńgbà tí máa ń jàgbà kò sí má ní mọ̀ ẹ̀yin náà ẹ̀rọ bóòlù ojú wọn máa rí ojú ọ̀daràn líle níle sọ́kà ẹ̀ kò sí má ní bẹ́ẹ̀ mọ̀ ànábì ni kò ní í jàgbà sọ̀lọ́lá àdìsẹ́lẹ̀ ní nǹkan tó lápalẹ́ kọ́tọ́ pé lásìkò tí ń jàgbà gbogbo èèyàn ó sì mọ ọ̀rùn kó kò ní sẹ́kù eléyìí túmọ̀ sí pé ìmánì kì í sẹ́kù pẹ̀lú ọ̀daràn nígbà tí bá dáràn ìmánì ò ní sẹ́kù pẹ̀lú rẹ̀ nígbà tí bá ń ṣe kíni tí bá ń dáràn. tí ọ̀tọ́ bá wá rí bẹ́ẹ̀ sẹ́wọ̀n kí kàtígórì kan ló lè tó jíwó ní bòńkẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kejì lẹni tó lọ bà mọ́ ọ lọ́wọ́ èsì ti dandan kẹ́ni tó lọ bà mọ́ ọ lọ́wọ́ kọ̀ bẹ́ẹ̀ gbà kó fi abẹ́fẹ́lẹ́ gbà kó fi máa gbà ọkàn lè lò gbójú kó fi gbà á ẹni tó wá gbé bàn kọ ẹni tó gbà gbàdá tó gbà kí n kọ á àwọn ọ̀gá àgbà ni nínú ọ̀ràn torí ẹ̀rọ náà ti sọ yìí pé ìnáná ti zẹ́wọ̀n ìlẹ́dí iná yóò ha ìbú ọ̀nà wá àwọn ọ̀sọ̀ọ̀dà wọ́n lè fẹ́ àwọn ọ̀nà fìlẹ̀ ọ̀dì kàdáàdà ẹ̀yìn ọ̀tẹ̀lù ọ̀yọ̀ sọ̀lẹ̀ ọ̀tọ̀kọ̀tà àìdíhìm wà ọ̀jọ́lùhùn mìíràn ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم tọ́lọ́ni ẹ̀sán kan ò sí ju ẹ̀sán tí ń bọ̀ yìí lọ fún àwọn ẹni tó gbógun ti ọlọ́ tó tún gbógun ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti jẹ́ pé ìlàkàkà kí wọ́n gbogbo ìyànjú tí wọ́n ojú ká sì bàjẹ́ lórí ilẹ̀ lọ. ìyá wọn ẹ̀yìn pàtàlù ká pa wọn ní pàápàá pípa ẹ̀ pa wọn jẹ́ ìgbéyàwó tó ti kú abẹ́ ti kú yẹ́ ẹ̀ tó ti kú èsì kíkẹ́ dààmú bò lójú o tó yé torí pé anábì ní fa idha qataltum fa ahsinul qitla ẹ bá pa kankan pa gbọ́nà tó dáa àmì ẹ pa ní pàápàá pípa ẹ rí i pé yẹ lè ti kú kára yóò sinmi. ẹ̀yin kọ́tẹ̀lù kẹfà wọn ọ̀yìn kọ́lẹ̀wò àbí kẹfà wọn abẹ́lẹ́wò. àwọn olùmọ̀ọ́nì pàtẹ́sí wa sọ pé sáà kọ́kọ́ pa wọn ká ni àbá kàn wọn láàyè ewu lọ́dà ewu lẹ́ ń fẹ́ gbogbo ẹ̀ burú àti òburú à ọlọ́dà kò mẹ́jọ tọ́ sí wa. ẹni tí ẹ mú tẹ kàn láàyè ó gbèdé rẹ̀ ló gbèdé kété kẹ́ kan títí jọ méjì kẹtọ́ wá túlẹ̀ túkìní lẹ̀ ibi tí ó kù sínú. tó bá ti wá fún tẹ́kẹ̀ tó kàn sẹ́wọ̀n pé ẹ̀kọ́ ọ̀nà fún gbogbo ẹni títí rẹ̀ títí ìgbọ́rọ̀ bí wọ́n ṣe ṣe òun náà. ọ̀tọ̀ àwọn dánadáná àwọn na wọnú àyà wọn àbí kẹ́ gé ọwọ́ wọn àtẹsẹ̀ wọn pàṣípààrọ̀ tẹ́ bá gé ọwọ́ ọ̀sán gẹ́sí òsì ọwụwa bá gẹ́sí òsì ẹ̀gẹ́sí ọ̀tún ọba gé apá òsì ẹ̀gẹ́sí ọ̀tún lọ àbí gbé wọn kó lórí pátá wọn má tún wọn má kí ló dé wọn náà tó fi ní ká ṣe bá fún wọn kí léyìí ń lahum khizyun fid dunya eléyìí jẹ́ ìdójútì fún wọn láyé ń bì. àwọn ìsẹ̀ni àpọ́nlé walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin àwọn ilé ìsẹ̀ mọ́mìnì òdodo tó jẹ́ pọ́ gbọ́lọ́gbọ́lọ́ síbi mọ́dàá dhalika lahum khizyun fid dunya wa lahum fil akhirati adhabun adhim ọlọ́run ló lè jẹ́ ìdójútu ní fún wọn lé ayé bí ìyá ńlá wa ń retí wọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ àwòyá wọn. eléyìí túmọ̀ sí pé àwọn ọ̀gá ńlá náà àwọn olè o ìdájọ́ tọ́nà ọba sí lẹ́dẹ̀ wọn ọlọ́dà kò má ti wá lólè o mẹ́jọ ọbẹ̀ náà olè mẹ́jọ jáde látara wa ń jọ́ jólè ọlọ́ba sànú wa tiwálẹ́ni tí wọ́n láyọ̀ ọkàn lé wa dènà sí gbogbo ìbàjẹ́. ǹjẹ́ báwo lè نعم هو مؤمن ناقص الإيمان هو مؤمن ناقص الإيمان مؤمن إن شبه إيمان رديكو مؤمن إن شبه إيمان رديكو هذه تري أو إنسانسي توفي هوا كي ما يلقي أو تلتكني أو تلتكو torí ẹ ìmánì rẹ dínkù sọ wáyé kọ́kọ́ jẹ múmìnì ìmánì rẹ pé sọ wáyé kọ́kọ́ já múmìnì kọ́kọ́ já rẹ tó nítorí di eléyìí eléyìí jẹ bó ti ṣe jẹ́ ń bẹ̀rẹ̀ eléyìí jẹ́ ìlànà àwọn tó ń tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bákan náà inú kan sọ pé huwa mu'minun naqisul iman àbí káwọn àlùsùn náà sọ pé huwa mu'minun bi imanihi fasiqun bi kabiratihi mu'minun bi imanihi olùgbàgbọ́ òdodo ni pẹ̀lú ìgbàgbọ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n fasiqun pólíìsì ni at the same time bi kabiratihi nítorí ẹ̀ṣẹ̀ ńlá ti ń dá ṣé ìṣèdọ́gba wà ń bẹ àbí òsì mẹ́ ọ wà ń bẹ torí mẹ́rin ń bẹ pẹ̀lú rẹ̀ kan ìṣe pòkìsì ń bẹ pẹ̀lú rẹ̀ láṣẹ kẹfì àgbẹ̀pẹ̀ mọ́mìnì ni pẹ̀lú gbàgbọ́ òdodo rẹ̀ ṣùgbọ́n pòkì ni pẹ̀lú ẹ̀ṣẹ̀ ńlá ti ń dá torí délé àní pé mọ́mìnì pọ́nbélé lọ pé mọ́mìn àgbẹ̀pẹ̀ mọ́mìnì náà pẹ̀sọ̀ lìmọ̀ àbí mọ́mìnì bí ìmọ̀ wàlẹ́ ayélujáfẹ́ mọ́tòmọ́tò ẹ̀sìn. yìí ti pété láti sọ pé múmi ni yóò wọ bẹ̀lẹ̀ kan náà ṣùgbọ́n a sọ pé múmi ni ti máa nì rẹ̀ dínkù múmi ni pẹ̀lú àbò òdodo rẹ̀ ṣùgbọ́n pòkì ni pẹ̀lú ẹ̀ṣẹ̀ ti ń dá àti ní gbáwókọ kó lọ́dọ̀ rẹ̀ torí pé má ní sìn bẹ̀ pẹ̀lú ẹ̀. eléyìí ni àlàádìl kó ìṣèdọ́gba gbogbo ìṣèdọ́gba tí ń bẹ lọ́dọ̀ àti ń tẹ̀lé súnà tẹ̀lé rí ẹ̀ lè ń bomi sọ́dọ̀ àwọn kàwárí làwà sí àlè rí lọ́dọ̀ àwọn tẹ̀ ti fi sínú nákó tó kú sọ́dọ̀ àwọn àtẹ́sílẹ̀ alẹ́ ti rí àwọn ní kó kú ni kò sí ìbúyẹ sí iná náà ní ọwọ́ ṣùgbọ́n àwọn sùn náà lè máa wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá dá kọ́dà kọ́ wọn náà àní kò ní ìsìgbè sínú náà tó bá ti jẹ́ mú mi ọlọ́wọ́n bọ́ padà sí kí tọ́pẹ́ láti jọ kan nínú ẹni tí ó wà àlùjànnà kò sí tọ́pẹ́ kò fún ìkọjọ́ kan nínú ẹni tí ń tẹ̀lé súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ torí pé súnà òun ló láàánú àwọn ẹrú ọlọ́ ju bí wọ́n ti ṣe lè láàánú ara wọn lọ òun ló fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn èyí táwọn ẹni tó ń tẹ̀lé bídẹ́ àti gbà mọ́ wọn lọ́wọ́ òun ló ti àwọn èèyàn lẹ́ni tí ìdùnnú bá lẹ́yìn ìgbà táwọn ọ̀daràn ti kó bàlùjẹ́ bá wọn súnà ló múyàn ní ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ìgbà táwọn ọ̀daràn tó ti sọ̀yàn dẹni tí ìlàyé ló ń bẹ fún alhamdulilayi sunna onísìnmi sunna òun lòmìnira ọlọ́run wa kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó di sunna anabi muhammed sallallahu alaihi wasallam kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó dùn lọ́gba lórí ẹ̀sìn ọlọ́ kó má ṣe wá láláṣẹ jù kó má ṣe wá láláṣẹ tó kó ṣe wá lọ́kàn nínú ẹni tó ṣe é gbé sísẹ̀sìn rẹ̀ yóò ṣe lóríire yóò sì ló lórí rẹ̀ láyé ẹ̀sọ̀ kéyàwó yóò mú jọ́ kan náà tí ó bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wa bá jẹ́nà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.